Èwọ̀ òbó èṣù yà mí Jésù sáré. Èwọ̀ òbó èṣù yà mí Jésù sáré. Èwọ̀ òbó èṣù yà mí Jésù sáré. Èwọ̀ òbó èṣù yà mí Jésù o èṣù yà mí Jésù sáré. mi Jésù sáré. oníjẹ̀bù sáré. nẹ̀tẹ́ omi Jésù sáré. Ìwà ó bo èsù àmì Jésù sáré. Ìwà ó bo èsù àmì Jésù sáré. Ìwà ó bo èsù àmì Jésù sáré. Èsù yà ẹ̀tẹ́ kàmí Jésù sáré. Ìwà ó bo àmì Jésù sáré. Èsù kò nẹ̀tẹ́ àmì Jésù sáré. ìyá that?